ẹ kú dédé àsìkò yìí ní gbogbo bíi tẹ́ ẹ ti ń wò wá ìròyìn mẹ́wàá ló ń dé sí ojú ẹ̀rọ amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ tẹlifíṣàn Orísun a ó máa ti bi pẹlẹbẹ mú ọ̀lẹ̀jẹ̀ débi ìròyìn tó ṣe gbòógì jùlọ Sekinat Ọláìdíraji ní orúkọ mi. ààrẹ ẹgbẹ́ àfìjàgídígbò ṣe ìdárayá ní ilẹ̀ Nàìjíríà ìyẹn Nigeria Wrestling Federation ọ̀gbẹ́ni Daniel Igali ti ké sí gómìnà Rotimi Akeredolu ti ìpínlẹ̀ Ondo láti ṣe àtìlẹ́yìn fún àwọn tó ń ja gídígbò ní ìpínlẹ̀ náà láti ṣe àṣeyọrí ìpínlẹ̀ Ondo jẹ́ ọ̀kan pàtàkì tó ní àwọn aníṣanlápá láì yọ àwọn obìnrin tó gbégbá orókè lágbàáyé ìyẹn ọdún ayọ̀ adékúoróyè tó jáwé olúborí nínú ìwọ̀n mẹ́tàdínlọ́gọ́ta kilogram àti ògbónà john ẹni tó gbégbá orókè fún ìgbà kẹrin nínú kílógíráàmù mẹ́rìnléláàádọ́rin nínú ìdíje ìjà gídígbò ilẹ̀ adúláwọ̀ ti ọdún yìí ìyẹn ti Africa Wrestling Championship tó wáyé ní orílẹ̀-èdè Algiers àwọn ehoro lórí pápá tó mèrè sá dáadáa tó tún wá láti ìpínlẹ̀ Ondo ni ẹni tó ti fi ìgbà mẹ́ta jáwé olúborí nínú ìdíje Commonwealth àti ti ilẹ̀ adúláwọ̀ Aminat Adeniyi Bisola Makanjuola Esther Kọ́láwọlé Bọ́sẹ̀ Samuel àti Súnmisọ́lá Balógun láì dènà pẹnu ìpínlẹ̀ Ondo ló ń ṣíwájú nínú eré ìdárayá ìjà gídígbò ní ilẹ̀ Nàìjíríà Daniel igaliwaro wá rọ gómìnà Akérédolú ìpínlẹ̀ náà láti ṣe àtìlẹ́yìn fún àwọn tó ń jà gídígbò ní ìpínlẹ̀ náà kí iṣẹ́ wọn lè kẹsẹ̀ járe orílẹ̀-èdè Kenya ṣe ayẹyẹ ìkẹyìn fún ààrẹ wọn tó papòdà ìyẹn olóògbé Daniel moy ṣògo rẹ́ni kejì jábọ̀ lórí eléyìí ẹja lọ́gbọ̀n ẹsẹ̀ kò gbèrò ní pápá ìṣeré Nairobi ní olú ìlú orílẹ̀-èdè Kenya láti ṣẹ̀yẹ ìkẹyìn fún ààrẹ àná ní orílẹ̀-èdè náà Daniel Moi ẹni tí ó dágbére fáyé níná lọ yìí ní ẹni ọdún márùndínlọ́gọ́rùn-ún ninety five years ọ̀pọ̀ àwọn ènìyàn tó wà níbẹ̀ láti àwọn orílẹ̀-èdè káàkiri wá ṣe ó dìgbà ó ṣe fún ààrẹ náà ní ẹni tí ó lo ọdún mẹ́rìnlélógún gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè ọ̀hún wọ́n gbé òkú rẹ̀ dé orí pápá ìṣeré Nairobi pẹ̀lú aṣọ àsíá orílẹ̀-èdè ọ̀hún tí àwọn ológun pẹ̀lú sì wọ aṣọ pupa láti gbé òkú rẹ̀ gẹ̀gẹ̀ bẹ́ẹ̀ ni àwọn alùlù ń fọ́n fèrè láti fi kọ orin inú ìwé orin onígbàgbọ́ láti kí i wípé ó dìgbà ò ṣe. ààrẹ orílẹ̀-èdè Kenya Uhuru Kenyatta pe ààrẹ àná ọ̀hún ìyẹn Daniel Moi gẹ́gẹ́ bí bàbá orílẹ̀-èdè àti aláṣeyọrí aṣíwájú ní ilẹ̀ adúláwọ̀ àwọn ológun orílẹ̀-èdè náà ló wà lẹ́nu iṣẹ́ láti ṣẹ̀yẹ ìkẹyìn fún un ọ̀pọ̀ àwọn aṣíwájú láti àgbáyé pẹ̀lú ló ń bẹ níbẹ̀ tí ọ̀pọ̀ wọn sì ń kan sára fún iṣẹ́ akọni tó ti ṣe wípé àsìkò ogun abẹ́lé láàrin orílẹ̀-èdè Somalia Sudan àti Uganda pé Daniel Moi ṣílẹ̀kùn ibodè Kenya sílẹ̀ fún àwọn ogunléndé láti wọlé ó sì ṣíwájú lásìkò ìgbà náà nínú ìpẹ̀tùsíjà àti ìdúnàdúrà àlàáfíà lásìkò ọ̀hún wọn kò gbàgbé ìfẹ́ rẹ̀ sí ètò ẹ̀kọ́ láti kọ́ àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ dé fáfitì pẹ̀lú lílo wàrà láti tan àwọn ọmọdé tó wà ní ìgbèríko wá sí iléèwé ẹ̀yẹ ìkẹyìn yìí ló wáyé lẹ́yìn tí wọ́n ti tẹ́ òkú rẹ̀ síta fún bí ọjọ́ mélòó kan ní Nairobi tí wọ́n sì ṣẹ̀yẹ fún un ní àná òde yìí. Ku Daniel Moy ni wọ́n gbé lọ sí ìlú abínibí rẹ̀ ìyẹn Kabarak tí ó tó ìwọ̀n kìlómítà okòlénígba sí Nairobi. Daniel kú ní ọjọ́ kẹrin oṣù kejì ọdún yìí ní ẹni ọdún márùndínlọ́gọ́rùn-ún. ẹ káàbọ̀ padà ọ̀gá àgbà àti olùdarí àjọ tó ń rí sí ọ̀rọ̀ pápákọ̀ òfurufú ilẹ̀ Nàìjíríà FAN ọ̀gbẹ́ni Amisu Yadudu ti sọ wípé iṣẹ́ àkànṣe tó ń lọ lọ́wọ́ lórí pápákọ̀ òfurufú Akanu Ibiam èyí tó wà ní ìpínlẹ̀ Enugu yóò kẹsẹ̀ járí ní àárín oṣù kẹrin ọdún yìí Yàdùdù tó sọ eléyìí nínú ìpàdé àwọn alẹ́nulọ́rọ̀ ní pápákọ̀ òfurufú Muritala Muhammed ní ìlú Èkó fi kún wípé agbaṣẹ́ṣe PW Nigeria Limited ti ń báṣẹ́ lọ lórí rẹ̀ nígbà tí ìgbìmọ̀ àjọ fan tó ń mójútó iṣẹ́ àkànṣe pápákọ̀ òfurufú àkánú ibi àmọ̀hún náà ń bá iṣẹ́ tiwọn lọ láti rí dájú wípé kò kọjá oṣù kẹrin ọdún yìí ó tẹ̀síwájú wípé ìjọba ìpínlẹ̀ Enugu ń ṣe àtìlẹ́yìn tó tọ́ fún àjọ Federal Airport Authority of Nigeria fan láti rí dájú pé iṣẹ́ àkànṣe pápákọ̀ òfurufú ọ̀hún kẹsẹ̀ járe ṣáájú ní ìbẹ̀rẹ̀ ọdún yìí ni mínísítà fún ọ̀rọ̀ ìrìnàjò ojú òfurufú Adi Sirika sọ wípé iṣẹ́ pápákọ̀ òfurufú Akanu Ibiam náà yóò parí kí ọdún àjíǹde Kristi ìyẹn ọdún Easter tó wáyé mínísítà náà sì ní àwọn yóò tètè ṣí àwọn ibi tí ẹsẹ̀ lè máa gbà kí iṣẹ́ lè tètè bẹ̀rẹ̀ níbẹ̀ bẹ́ẹ̀ ló tún ní nítorí pàtàkì pápákọ̀ òfurufú ọ̀hún sí àwọn ènìyàn apá gúúsù ìlà oòrùn orílẹ̀ Nàìjíríà ni àwọn ṣe fimú fílẹ̀ wá iléeṣẹ́ agbaṣẹ́ṣe tó dángájíá ìdí tí wọ́n sì fi mú Mrs PW Construction Limited ó ní iléeṣẹ́ náà sì ń fi ìjọba lọ́kàn balẹ̀ pé iṣẹ́ yóò parí lásìkò kí ọdún Easter tó wọlé bẹ́ẹ̀ ni wọ́n tún fi kún wípé ibi èbúté tẹ́rù ń dé sí tí wọ́n tún kọ́ sí ibi pápákọ̀ ọ̀hún yóò tún parí kí ọdún tó parí bákan náà ló sọ wípé gbogbo àwọn irinṣẹ́ àti àwọn ohun èlò tí wọ́n yóò lò ni àwọn yóò pèsè sí pápákọ̀ òfurufú àkánú ibiam náà ẹ̀wẹ̀ nínú ọdún 2019 ni wọ́n ti pápákọ̀ òfurufú ọ̀hún pa látàrí ipò àìdára èyí tí ó wà. àrùn kòrónà ìyẹn corona disease gba orúkọ tuntun bẹ́ẹ̀ ni orílẹ̀ China kọminú nítorí wọn kò tí ì rí ọ̀nà àbáyọ sí àrùn ọ̀hún ẹ jẹ́ ká lọ gbọ́ bí aṣojú kọ̀ròyìn wa ṣe jábọ̀ lórí eléyìí. àjọ elétò ìlera àgbáyé World Health Organization ti fún àrùn coronavirus ní orúkọ tuntun wọ́n pè ní COVID-19 nígbà tí kó iwájú rẹ̀ dúró fún corona v inú rẹ̀ dúró fún virus d sì dúró fún disease nọ́mbà tó jẹ́ nọ́mbà tó ń bẹ nínú rẹ̀ dúró fún 2019 ó wá ń jẹ́ COVID-19 olùdarí àgbà fún àjọ World Health Organization Tedros Adhanom sọ wípé orúkọ náà kò tán mọ́ ènìyàn ẹranko tàbí orúkọ agbègbè tàbí ìlúkìlú ní èyí tí yóò rọrùn fún àwọn ènìyàn láti pè é àti wípé yóò tètè fún wọn ní ìtumọ̀ tí wọ́n bá ń fẹ́. ìkọminú lásà ti wà tó ń ti ìpayà ní tòrótìbù orílẹ̀-èdè China bí àwọn ènìyàn ṣe ń fojoojúmọ́ kú látàrí àrùn aṣekúpani coronavirus tó bẹ́ sílẹ̀ ní orílẹ̀-èdè náà ojoojúmọ́ ní àkọsílẹ̀ ikú àwọn ènìyàn ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè yìí láti ara àwọn àrùn búburú yìí tí ó sì ṣe àkóbá fún ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè náà gẹ́gẹ́ bí àjọ elétò ìlera Hubei Health Authority ní orílẹ̀-èdè China ti sọ wípé ó ju ènìyàn mẹ́rìnlẹ́ ní àádọ́rùn-ún tí ó ti dágbére fáyé ní àná òde yìí ní orílẹ̀-èdè náà tí àpapọ̀ gbogbo àwọn ènìyàn tí ó sì ṣe àgbákò tí wọ́n ti kú látìgbà tí àrùn náà ti bẹ̀rẹ̀ ti di ẹgbẹ̀rún kan ó lé ní méjìdínláàádọ́rin one thousand and sixty-eight tí ó ti mú kí àkọsílẹ̀ ikú ní erékùṣù China rú gọ́gọ́ sí i tí àkọsílẹ̀ ikú náà sì wá láti Hong Kong àti Philippines. Bákan náà ni àjọ elétò ìlera Hubei Authority fìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn tó ti fara káásá kòrónà ní Ubel ti jẹ́ òjìléníẹgbẹ̀jọ ó dín méjì one thousand six hundred and thirty-eight ní àná òde yìí bákan náà ní èyí tó sọ àpapọ̀ gbogbo àwọn tárùn náà ti kọlù di ẹgbẹ̀rún mẹ́tàlélọ́gbọ̀n ó lé ọ̀tàléníọ̀ọ́dúnrún ìyẹn thirty three thousand three hundred and sixty six ní erékùṣù China tí àpapọ̀ gbogbo àwọn tó ní àìsàn yìí di ẹgbẹ̀rún mẹ́rìnlélógójì forty four thousand gbígbilẹ̀ àìsàn yìí ló mú kí ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè náà sọ wípé àwọn ṣetán láti kówó rọ̀gùnrọ̀gùn kalẹ̀ fún ẹnikẹ́ni tàbí iléeṣẹ́ tó bá ti ṣetán láti wá oògùn àpòró tí ó lè lé àrùn náà wọ̀gbẹ́ ní orílẹ̀-èdè China. Wọ́n tilẹ̀ sọ wípé láàrin wákàtí mẹ́rìnlélógún gan owó ọ̀hún yóò jáde sí àpò iléeṣẹ́ lẹ́yìn ìgbà tí àwọn bá ti ṣe ìwádìí finifini. Di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ ìwádìí sì ń lọ lọ́wọ́ láti mọ ọ̀nà tí wọn yóò gbà kásẹ̀ àrùn coronavirus nílẹ̀ ní orílẹ̀-èdè China. ó jẹ́ bẹ́ṣògo rẹ́nìkejì ti jábọ̀ lórí rẹ̀. ẹgbẹ́ àwọn olùtọ́jú aláìsàn àti àwọn agbẹ̀bí ní agbègbè ìfàkọ̀ìjàyè ní ìpínlẹ̀ Èkó ṣe ìwọ́de àti àyẹ̀wò ọ̀fẹ́ fún àwọn ènìyàn láti sàmì ọjọ́ wọn. aṣojú kọ̀ròyìn wa jábọ̀ lórí eléyìí ẹja lọ gbọ́ tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin àwọn olùtọ́jú aláìsàn àti àwọn agbẹ̀bí ni wọ́n tú yáyá jáde láti sàmì ayẹyẹ igba ọdún two hundred years tí iṣẹ́ nọ́ọ̀sì ti ń ṣe ìtọ́jú aláìsàn ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí a ti sọ fún wa tẹ́lẹ̀ wípé àjọ elétò ìlera ìgbìmọ̀ àgbáyé World Health Organization sọ pé ọdún 2020 yìí yóò jẹ́ ọdún ìyàsọ́tọ̀ láti sàmì ayẹyẹ fún àwọn nọ́ọ̀sì àti àwọn agbẹ̀bí. léyìí tí ó dífá fún bí àwọn olùtọ́jú aláìsàn àti agbẹ̀bí ní ìjọba ìbílẹ̀ ìfakọ̀ ìjàyè tú yáyá jáde láti darapọ̀ pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn tí wọ́n ti ṣe àti àwọn mìíràn tí wọn yóò tún ṣe ìwọ́de ìta gbangba láti sàmì ayẹyẹ yìí lásìkò tí iléeṣẹ́ Orísun tẹlifíṣàn fọ̀rọ̀ wá àwọn olùtọ́jú aláìsàn lẹ́nu wò wọ́n ṣàlàyé àwọn ètò ọlọ́kan òjọ̀kan tí wọ́n ti là sílẹ̀ láti fi sàmì ayẹyẹ náà bíi àyẹ̀wò ọ̀fẹ́ àti ìlanilọ́yẹ lórí ọ̀nà ìmọ́tótó àti pàtàkì iṣẹ́ agbẹ̀bí fún àwọn olùgbé agbègbè náà ẹ gbọ́ bí wọ́n ṣe sọ. orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Òjó èmi ni olórí gbogbo nọ́ọ̀sì agbègbè ní Ìfàkọ̀jà General Hospital níbí báyìí èyí tá ṣe ní community lẹ́nìí láti fi ṣe ayẹyẹ láti fi ṣe ìrántí Florence Nightingale wa tó à ń ṣe àbẹ̀wò ọ̀fẹ́ fún àwọn tó ń tẹ àwọn olùgbé àdúgbò yìí ẹ a máa wo ṣúgà wọn máa wò fúnpá wọn a máa bá wọn sọ̀rọ̀ àyífún àwọn ọmọ skul náà tún wà bíbá yìí nǹkan tí ẹ̀kan ṣe nǹkan tó máa ṣe tó máa mú wàhálà dání nǹkan tó gbọdọ̀ ṣe tó nǹkan tí àǹtí àwọn nọ́ọ̀sì tó àwọn tá à ń ṣe fún àwọn tó wà ní community lẹ́ni nìyẹn so that a lè fi ya ojú tí lè pa fi ya ọjọ́ ìní sí mi mọ́ pé ọjọ́ títí wa ni so wọn tá à ń ṣe fún àwọn community ọ̀fẹ́ ni ìyẹn kò sàn kankan ọ̀fẹ́ ni gbogbo ẹ̀ látòkè délẹ̀ so iṣẹ́ tá à ń ṣe fún wọn lénìí nìyẹn àwọn dẹ̀ lérò pé àwọn community náà àwọn náà wọ́n nífẹ̀ẹ́ sí pé because iye ọ̀ṣẹ́rú eléyìí rí lákòótán wọ́n ní iṣẹ́ agbẹ̀bí àti iṣẹ́ olùtọ́jú aláìsàn kì í ṣe iṣẹ́ tí ó ṣeé fọwọ́rọ́ sẹ́yìn láwùjọ àgbáyé ti fẹ́ Tanímọ̀mọ́. ẹ káàbọ̀ padà ìjọba ìpínlẹ̀ èkó ti rọ àwọn ènìyàn pàápàá jùlọ àwọn tí iṣẹ́ àti okòwò wọn jẹ mọ́ àríyá àti ìgbafẹ́ láti jẹ tẹ́ jẹ́jẹ́ ní àsìkò àyájọ́ olólùfẹ́ ìyẹn valentine kí wọ́n sì tẹ̀lé gbogbo òfin èyí tó rọ̀ mọ́ iṣẹ́ wọn lásìkò yìí ọ̀rọ̀ yìí ló jẹyọ látinú ọ̀rọ̀ àtẹ̀jáde àjọ lasepa èyí tí ọ̀gá àgbà àjọ náà dókítà dọlápọ̀ fàṣàwẹ̀ àti olùdarí àjọ aláàbò ìyẹn Safety Commission ọ̀gbẹ́ni Lánre Mojọlá sọ ní ìlú Èkó àwọn tí ọ̀rọ̀ yìí kàn gbọ̀ngbọ̀n ní àwọn onílé ìtura ibi àríyá ilé ìgbafẹ́ pẹ̀lú àwọn tí wọ́n ń pinnu láti ṣètò kan fún àyájọ́ àwọn olólùfẹ́ náà láti má ṣe fi ariwo dí àwọn ènìyàn lọ́wọ́ bákan náà ni kí wọ́n rí i dájú wípé wọ́n gba gbogbo ìwé àṣẹ tí yóò lè dáàbò bò wọ́n ní ibikíbi tí wọ́n bá fẹ́ lò. ká má gbàgbé wípé ní àyájọ́ ọjọ́ àwọn olólùfẹ́ tí wọ́n máa ń ṣe káàkiri àgbáyé ní ọjọ́ kẹrìnlá oṣù kejì gbogbo ọdún tí ó sì túmọ̀ sí láti fi ìfẹ́ àti ìṣọ̀kan hàn síra ẹni tó ń ti ìpamọ́ra àìní ìmọ̀tara ẹni nìkan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọ̀gá àgbà náà sọ wípé lóòótọ́ ni kò ṣeé ṣe láti má pariwo ṣùgbọ́n kí gbogbo àwọn tọ́rọ̀ kàn ṣe ohun gbogbo ní ìwọ̀ntúnwọ̀nsì torí ọ̀pọ̀ ètò ló ti máa wà nílẹ̀ láti ṣe bóyá ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ilé ìwé ìjọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. lákòótán Mọ́jọ́lá tẹnumọ́ wípé gbígba àwọn ìwé àṣẹ láti ṣiṣẹ́ yóò fi wọ́n lọ́kàn balẹ̀ bí ohunkóhun bá ṣẹlẹ̀ agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè nàìjíríà fẹ́mi gbàjàbíàmílà sọ wípé ẹ̀ka sinimá àgbéléwò ilẹ̀ nàìjíríà ìyẹn nollywood ń pàdánù owó rọ̀gùnrọ̀gùn nípasẹ̀ iṣẹ́ àwọn tó ń ṣe ẹ̀dà àwo eré wọn èyí tó ń jẹ́ piracy gbàjàbíàmílà ní ilé ìgbìmọ̀ aṣojúṣòfin náà yóò fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àjọ eré sinimá nollywood láti rí dájú wípé wọ́n ń jẹ èrè gbogbo làálàá wọn gbàjàbíàmílà tún sọ ilé ìdí mímọ̀ nígbà tó gba ẹgbẹ́ àwọn olùdarí eré ìyẹn Movie Directors Guild of Nigeria lálejò sọ wípé ẹ̀ka eré sinimá ti dàgbàsókè ju bí ó ti wà tẹ́lẹ̀ lọ ó sì ń ké sí àwọn ọlọ́lá àti àwọn ọ̀tọ̀kùlú láti ṣàtìlẹ́yìn fún ẹ̀ka náà kó lè wà ní ìbámu pẹ̀lú ti àgbáyé Gbajabiamila ṣàpèjúwe ẹ̀ka ọ̀hún gẹ́gẹ́ bí èyí tó gbayì lágbàáyé ó sì fi ìyàlẹ́nu rẹ̀ hàn lórí bí ẹ̀ka eré sinimá ti gòkè àgbà sí i láàrin ọdún mélòó kan sẹ́yìn lákòótán ó gbóríyìn fún ẹ̀ka sinimá àgbéléwò ọ̀hún fún pípèsè iṣẹ́ fún àwọn ọ̀dọ́ pẹ̀lú ìlérí àtìlẹ́yìn ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin fún wọn. àjọ elétò ìdìbò ilẹ̀ nàìjíríà ìyẹn Independent National Electoral Commission INEC ti fi ìlànà ètò ìdìbò tí yóò wáyé ní ìpínlẹ̀ Kwara ṣọwọ́ síta bí ètò ìdìbò ọ̀hún yóò ṣe lọ àti ọjọ́ tí wọn yóò ṣe èyí tí àtẹ̀jáde rẹ̀ ní ìbuwọ́lù akọ̀wé àjọ INEC arábìnrin Rose Anthony ni ó tẹ àwọn oníròyìn lọ́wọ́ ní ìlú Ìlọrin gẹ́gẹ́ bí ètò àti ìlànà ìdìbò náà yóò ṣe lọ àwọn ẹgbẹ́ òṣèlú yóò bẹ̀rẹ̀ ìdìbò kò mẹsẹ̀ ó yọ ìyẹn primary láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kẹrìndínlógún oṣù yìí fífi fọ́ọ̀mù EC9 EC9B ec9d 13e àti 4b ṣọwọ́ sí àjọ inec yóò parí ní agogo mẹ́fà ìrọ̀lẹ́ ní ọjọ́ kejìdínlógún oṣù kejì yìí inec ní ọjọ́ kẹyìn fún títẹ fọ́ọ̀mù àti orúkọ àwọn adíjedupò tí wọ́n yàn yóò parí ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù tí a wà yìí fífi orúkọ àwọn adíjedupò àti àwọn aṣojú ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan tí yóò máa ṣàmójútó bí ìdìbò ọ̀hún ṣe lọ tí wọ́n ń pè ní party agent yóò parí ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kejì yìí ní ìbámu pẹ̀lú àlàkalẹ̀ orí karùndínlógójì ẹsẹ̀ kínní òfin ìdìbò ti ọdún 2010 gẹ́gẹ́ bí àgbéjáde ètò bí ìdìbò tí iléègbìmọ̀ asòfin ìpínlẹ̀ Kwara yóò ṣe lọ gbogbo ìpolongo ìbò fún ìdìbò ọ̀hún èyí tí àwọn ẹgbẹ́ òṣèlú máa ń ṣe yóò parí ní ọjọ́ kejìlá oṣù kẹta ọdún yìí ní ìbámu pẹ̀lú àlàkalẹ̀ òfin ìdìbò ti ọdún 2010 orí kọkàndínlọ́gọ́rùn-ún ẹsẹ̀ kínní rẹ̀. òfin ọ̀hún làkalẹ̀ pé ìpolongo ìbò gbọ́dọ̀ parí ní ọjọ́ méjì sí ọjọ́ tí ìdìbò yóò wáyé ìdìbò ọ̀hún yóò sì wáyé ní ọjọ́ kẹrìnlá oṣù kẹta ọdún yìí. ìròyìn gbé pé ipò ọmọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Kwara tó ń ṣojú ẹkùn ìdìbò Patigi ṣòfò lẹ́yìn ìpapòdà ẹni tó wà lórí ipò ọ̀hún ìyẹn ọ̀gbẹ́ni Ahmed Rufai olùrànwọ́ ilé ìgbìmọ̀ asòfin náà ló wáá fi tó àjọ INEC létí nípa ikú asòfin ọ̀hún tó ṣẹlẹ̀ ní ọjọ́ kẹta oṣù kejìlá ọdún tó kọjá wọ́n kọ lẹ́tà nípa rẹ̀ sí àjọ INEC ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kínní ọdún yìí ní ìbámu pẹ̀lú àlàkalẹ̀ òfin ọdún 1999 orí kẹrìndínlọ́gọ́fà èyí ló wá mú àjọ INEC fi ìdìbò mìíràn sí ipò ọmọ iléègbìmọ̀ asòfin ọ̀hún sí ọjọ́ kẹrìnlá oṣù kẹta ọdún yìí. ní báyìí ẹ jẹ́ ká dánu dúró díẹ̀ eré ń ṣe ń tẹ̀síwájú ẹ ìkàlẹ̀.